ṣe kó o ní, ṣe kó o ní ọ̀rẹ́ wà, ṣe kí ìwọ náà ní kó o kúrò láwùjọ àwọn tí ń dúró de lágbájá ó mi, tàmẹ̀dún bùn mí, wò mí. Ká mú olówó lọ́rẹ̀ẹ́ nílùú ọ̀rẹ́ ò pé kó tani lọ́rẹ̀ẹ́ nígbà bá a bá béèrè ọ̀rẹ́ lọ́wọ́ rẹ̀ o. Ọ̀pọ̀lọ́ ọ̀rẹ́ gan tó wà nípò àti tani lọ́rẹ̀ẹ́ tó jẹ́ ọ̀rẹ́ ọ̀rọ̀ ni wọ́n fi na ni bá a bá ń béèrè ọ̀rẹ́ lọ́wọ́ wọn. Ó mọ gbọ́ ìgbà tọ̀sán ti wá ń ṣiṣẹ́, kí lóru rẹ̀ ń wò? òun ló ṣe yẹ kó o tẹpámọ́ṣẹ́ rẹ kó o má gbára lé wọn o. Apá lára ìgúnpá sì níye ikan ẹni gẹ́gẹ́ bí bàbá Ọdúnjọ́ ti sọ. Wò mí, tó o bá ti ń ṣiṣẹ́ tí ìwọ náà ti ní díẹ̀díẹ̀, ìtẹ́lọ́rùn ló kù ún. o bá ti ní ìtẹ́lọ́rùn nínú tó o ní, ó dọ́ba nù un. Àkọ́kọ́, ó dọ́ba lórí àwọn kẹ́nimọ́nì tí wọ́n rò pé ò ní ní láéláé. Ẹ̀ẹ̀kejì, ó dọ́ba lórí àwọn àkùkọ gàgàrà tí wọ́n rò pé kékeré rẹ ò kọ tí wọ́n sì fẹ́ kó o kọ ẹ̀ẹ̀kẹta ó tún wáá dọba lórí àwọn àsìrègùn tí wọ́n ń retí kí wọ́n máa sọ pé bí òsì tiwa kò ní lè jẹ kò ní lè mu wòmí ọ̀rẹ́ wa àdúrà lásán kọ́ lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ní láti tẹpá mọ́ṣẹ́ rẹ ni ẹni tí ń gbàdúrà tí ò ṣiṣẹ́ ó dàbí ẹni tó ń fúnrúgbìn sórí àpáta ni ẹgbọ́n kí ni ó mú ń bẹ̀ tó kọjá òfo wòmí ọ̀rẹ́ wa Iṣẹ́ tìrẹ ni kó gbájúmọ̀ kí ìwọ náà wá rí bí eléèdúà ó ti máa bùkún ọ. Kó tó máa di pé ó máa wá béèrè ọrẹ lọ́wọ́ wọn tí wọ́n máa wá kọrin tèmi tó mi lẹ́rù mọ́ dìkun fún wọn. Ni mo ṣe ní kí ìwọ náà ó ṣe kó ba lè ní òun. Olódùmarè Ọlọ́run ọba mi ó wá kún ọ lọ́wọ́ gbogbo bó bá ti ń gbìyànjú. Ìgbìyànjú rẹ ò ní já sófo o. Ó pàpà ní tó dọlọ́lá tó dọlọ́lá. Àmọ́ o ní láti ṣe ná. Ronú sí i dáadáa o.